ọmọ nínú máa wọ̀ máa wọ̀ máa wọ̀ o igbó máa wọ̀ kájọ́sì gbọ́dọ̀ wọ àjòjì tó bá wọ̀ bẹ̀ bẹ̀rẹ̀ lè bọ̀ra. ẹni ló máa wá lọ òyìnbó tó lé ìgbà tó yìnbó lé o owó náà dẹ́kun pọ̀ sí o lórí kíni ga sáwà ní bàbá. ó ìdí mi ga. dáńtọ́ àgbègbèrè gidi kíríkírí àwa là ń gbẹ́tò lárugẹ yẹ kájọgbọ́ òun kíríkírí àkújà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá kíríkírí ọmọ Òdùwà ni wá o lọ́kàn kọ̀ọ̀kan. Ekun tó ṣe ní ilé mi ò sí. Àdínkù bàbá yọ ìdílé ga. We bring the workers up to your doorstep. Ìdílé ga. Afẹ́fẹ́ tó ń fẹ́ òun tó ga yọ̀gbọ̀ lára ní ìdílé ga. Àbẹ̀rẹ̀ gidi olódùmarè ló fún wa sí ìdílé Gbogbo ayé ẹ̀gbọ́n, àwa ni bàbá wọn. Ìdílé ga ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà ni wá. òtútù alágbé dání òtútù lágbé dání. àti sọ́dálẹ̀ àti sódì kéka. àgbo kan àgbo péré kékeré. Only thing is that we bring the world closer to yourself. Only thing is that is around to give us the best. He's around to give us the best. Ladies and gentlemen, ẹ mú kálẹ̀ sílẹ̀, ẹ tẹ́sí ẹ̀bọ́ lójoojúmọ́. Ladies and gentlemen, ẹ mú kálẹ̀ sílẹ̀, ẹ tẹ́sí ẹ̀bọ́ lójoojúmọ́. Oyinbi mi jà ìyẹn zara, oyinbi mi. And a very good morning and welcome once again to our transmission. Uh, it is just coming up to 20 minutes past 9 a.m. It is Monday. Amakbini Ojuaje. Advantage of having a country as against what we have right now. I welcome you and I say good morning. Set back and let's prepare for the morning program. Now let's start back because that was too fast. I say good morning once again. ọjọ́ wà ní lẹ́kọ̀ọ́ rú mọ́. ẹ lọ bá pa àwọn èèyàn wa ọtí wa àdáńtì. èyí tí wọ́n rò Sunday ooo. ọmọ máa ìgbòho ṣàṣẹ́bẹ̀ lọ wà. máa dúpẹ́ lọ́dún mọ́ ìjọba náà bá ti tàbí wòlé gbọ́dọ̀ ló tó pé tó kí lọ fẹ́ wá láàrin àwọn ọmọ adarí mú gan tàbí tó bá ti tàbí bí ọmọ láàrin ìgbẹ́ kí lọ máa ṣẹ̀dá òkè yó ọjọ́ máa dúpọ́ lọ́wọ́ alágbẹ̀dẹ àyẹ̀mọ́ ọba tó fi ọmọ rà tó kù ọmọ adéyẹmọ o ìwọ náà kọ́ olódùmọ̀lẹ́ máa ní kí ọlá wípé ọ̀gbẹ́ mímá ó ti kó wọn láyà jẹ́ wọn ò lè lóde ọ̀sẹ̀ rúbà wọn ọjà wọn láyà wọn ò lè ní sinimá o ti fi ògbójú ńlá pọ́ igbá ooru ní èyẹ dànù. ọmọ alẹ́ ọmọ alẹ́ sọ fún ọmọ bá tiẹ̀ ọmọ ọmọ ló kún ọmọ àlè ìwọ náà bí bàbá dojú tí a bí ọba ṣe sí ẹjẹ afọ kí bẹ nínú ọgán ọmọdé yẹn ọmọdé dùn mọ rúrú bí ọba ní kọ pani bí ọba ní pani kó yẹ dùn mọ rúrú mọ rúrú mọ rúrú mọ rúrú mọ. láti ọmọdé yẹn kù ó ti di bí àná yìí yé ẹjẹ ọmọdé mú ewé kókò tábà lè bí ọmọ bẹ́ẹ̀ tó bá fẹ́ fọ̀yà kọ́ máa fọ̀yà gbèdé sàǹgbà ọ̀rọ̀ máa fọ́ kù ẹni ẹ bá wọ pé ọmọdé yẹn mọ́ ti di bí àná yìí orí ìyá ẹ o ọmọ Yorùbá àtàtà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ lọmọ kan ṣe. ìwọ lọ pa gàmbarí nípa ìsìn Sunday ọmọ adéyẹmọ wọn pa gàmbarí nípa ìsìn ọkọ abúlé ẹgbẹ́ tó lọ ya onítọọmọ ẹkọ wà lọ. Sunday Igboho sà wọn bẹ sọ̀rọ̀ lọ́wọ́ wọn kéwòn lọ́wọ́ ní bàbá ọmọ pẹ̀lú ọlọlẹ ọlẹnilẹ mo sùn lẹ́ẹ̀kan ọmọ ajá tẹyàn gìyẹn nígbà máa bá rẹ mo débi gbọ́dọ̀ àárín òde wọn ni méjì bá rẹ ta méjì méjì bá rẹ ta ìfà ìbẹ̀dínlógún ó àbí yẹn bẹ́ẹ̀ dákun mọ́ làwọn oníṣẹ́ bí ẹ̀tọ́ kálukú mọ̀ fi dùn wọ́n orí kálukú ló gbé dépò tó kù wọ́n á máa gbọ́ wọn gbogbo ọmọ Yorùbá tàtà ẹni tẹ́wá lóye ẹja fọwọ́pọ̀ ká gbé ẹni tó wá fi sẹ́ ká gbé lárugẹ gidi ni ẹ̀mí jù wọ́ wọn ò dùn ẹjọ́ orodò lọ sí i bá méjì kọ́ o ẹni tó wá fi sẹ́rán ọgá tó fi ẹni tó fara wọn Sunday ọmọ adéjọba tó fẹ́ láti wá akọni tiwa akọni jagunjagun ọkùnrin tààrà ọ̀dọ̀ fún wọn ni ẹni tó bá ní kó ògún ní kékeré kó máa fọwọ́ àtàwọn ṣe ra wọn àti wọn ní kàkọ́ máa ṣe ara ìdúkò dànù. ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ayé ó yẹ pẹ̀lú ní kó lọ́wọ́ ọ̀run gbá kékeré tókè kóró ìdáwọ́ ilé ọmọ gbẹ̀yìn agbẹ̀dẹ oṣù bàtàrí òní gbóró olùkó tẹ̀ máa gbọ́ àwọn bàbá rẹ tó ti wà níbùgbé ìdájọ́ wọn àmọ́ fọwọ́ tì í ọ̀gẹ́gẹ́ ni àwọn alágbára dágbó dágbó dágbó dágbó dágbó tí wọ́n ti dágbó sáájú ilẹ̀ Yorùbá wọn mọ̀ fọwọ́ tì í ọ̀gẹ́gẹ́ ni kó o dúwà ọlọ́run ọba kátà báṣọ̀rọ̀ àjàká àjẹǹdẹ tílẹ̀ ẹ̀fọ́ fọ̀fẹ́rí tánáfọ́kúdá tánáfọ́kúdá òun lẹ̀ mẹ́rú ọmọdékùnrin ìsábà aborílá aborí tuntun kálukú àbá òkèlè pé ẹ̀fọ́ kúrò lẹ̀ tẹ̀sán.

torí mọ́bẹ̀rù ọ̀tẹ̀ òòrí ní gbogbo fúrufúru labalábá tí wọ́n dìbò lẹ̀ sẹ́ńdẹ̀ máa bẹ̀rẹ̀ ẹmọ ìgbowó sa òòrí bí wọ́n ti ń wo bí wọ́n ti ń wo sọ àkísà máa gbọ́ o yẹ gbogbo ọmọ Yorùbá àtàtà tó bá lóye akọ́dà ayé ọgbọ́ ọmọ Adéyẹmọ ní ẹja àfọwọ́tì yìí lè tọ́ lábẹ́rẹ́ ẹja àfọ tẹ́lẹ̀ èmi tún ẹ̀wọ̀ òdùnmí kò lè gbé wa lẹ́nu kẹta Yeah. welcome to our transmission. Uh, and I say, as we prepare the program, we have at least about an hour for the lecture room this morning. Uh, take a look at the topic uh, tomorrow. It's all about advantage. Uh, what has been the advantage of Nigeria, and why should we ask for Nigeria to dissolve? Uh, many Nigerians do not agree with us, but in the interest of the individuals that are still hoping that Nigeria is a country. It's a very, very important week. Inamde Kano will be returning back to the court. We'll be monitoring that, and we hope uh, justice for Inamde Kano will happen this week. Let's kickstart with this. Thank you. Betty, a very good morning. We come back again. ọmọ ìgbàràpá lápapọ̀ ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ àjẹ ọmọ ọmọ yorùbá lápapọ̀ òkèlè tó kó ẹ̀mí àbọ̀ ẹ̀bá nǹkan wọn adéyẹmọ chief sunday adéyẹmọ ìgbòho orúkọ ńlá tí ń jámọ̀ láyà bíi àrá orúkọ tó ń dẹrù gbó lórúkọ gan-an torí pé gbòòrà a kò lè fojú kégbodò láyé títa ìrọ̀lẹ́ dákọ̀là wúrà tó máa dán alànà kọjá dandan o. ọ̀wọ́n irin ni má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan lè ṣì wá lọ́nà mọ́ ẹjẹ́ àtìmọ̀ṣọ kan ká lè débi re. ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbàdo òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gèdèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sí ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó ìkan ń ṣe yín ní dábàjàbọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kù nígbà tí wọn mọ̀ gbò ọmọ rẹ kí ló dé gbò ọmọ rẹ sí ọmọ òpópó sanran ìgbàgede gbowó sùn wọn láláìsí bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹsìn òní bímọ méjì ní gbò ọmọ rẹ bẹsìn bá bímọ méjì ní gbò á fi kan pọkó sí á mú kan yòókù bọ sànyà á tún mú yàrá tí ò lọrọ bọ á fi ṣẹrù wálé wàrà mọjẹ ọmọ onílé ọlà àwọn àjòjì tó ń ṣe ṣègéṣègé tó ò ní bomi kó sí mu wọn láwọn ò ní bomi sànyà wẹsẹ ìgbà lójú kò ńkọ́ gbogbo wọn náà sáré bomi kó sí mu wọ́n sì bomi sànyà wẹ́sẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé fi ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Igboho onírèlè láéláé torí àbá nìkan ń dá òkúta òṣègbè fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́sibú kó dodo láyé ń bí ó kún díẹ̀ títọ́ domi láyéláyé ìtọ́ mi lè domi Sunday Igboho arógun má ti bí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní filé tó kó. bọ́dá ìlànà àgbà. see Igbowo. How many people don't see Igbowo? A very good morning and welcome as we prepare to take you through another discussion. Uh, when you attend university, polytechnic, uh, if you attend a training school, uh, you'll be given a syllabus or you'll be given a work pattern of what you're going to learn. What we are doing when it comes to this agitation is to first and foremost highlight all the reasons why the Yoruba people must have nothing to do with Nigeria moving forward. This is the reason why we are doing what we are doing in case some of you are not aware. So tobafe bá fẹ́ walo badura lọ gbàdúrà àbí but wọ́n ní work without action ó dàgbé ká máa ní wa ní Yorùbá nation ee ọlọ́run fún wa ní Yorùbá nation and we are not doing anything Let's first listen again to this as we do all the time. My name again is Olami Koyi. Walk without this action. Not, this is not what I want to You are not uh, aware. Um, so let me say good morning and welcome to my program. What we are doing when it comes uh, to agitation what many of you is to first and foremost. That is not what we are playing. I want to first highlight these because it is important that we play these most of the time now just to let you know that we have just one leader and one leader and that leader is Professor Banja Kitoye. Let's hear him speaking in 2019 how this journey began. The Yoruba-speaking tribe of Nigeria has been accepted as the 45th member of the Unrepresented Nations and Peoples Organization. Leader of the Yoruba World Congress, Professor Banji Akintoye, says the membership represents a very important step in the collective quest of well-meaning Yoruba people to achieve the goal of dignity and self-determination. It is my great pleasure and pride to inform you that the Yoruba nation has been admitted to the membership of UNPO UNPO means Unrepresented Nations and People's Organization with its headquarters in The Hague. The UNPO expressed their uh, gladness to welcome the Yoruba nation as a new member of UNPO and they're looking forward to working with us. It is important because it is a great stride and it represents a very important step in our collective quest to achieve the goal of dignity in the country in which we live, and also to achieve the goal of self-determination for our nation. Our Yoruba nation now has a voice on the international stage via the machinery of the UNPO, which maintains permanent presence before the United Nations and before other international agencies like the European Union, the African Union, the United States government, and the governments of various other countries across the world. And that was uh, Professor Banji Akintoye uh, speaking just about almost three years ago. This morning, Professor fẹ́ sọ̀rọ̀ nípa kí kini ni àǹfààní kí advantage of a country moki kí yàwá Grace Olúṣòótọ́ moki kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti ń darapo mọ́ wa from around the world as you can see I decided to give us a different view uh, because we normally give you that view so I thought this morning okay maybe we should give you this view uh, this is my own uh, private kitchen. It's nothing fantastic. It's just a basic, basic kitchen. So don't look at it as, ah, ọmọ àwọn tó wà London yìí àti America yìí ọkọ̀ máa ń tẹ̀ sí london here, ati america yii oko maa n te si There's nothing special maybe by. If Nigeria was truly meant to work, an average Nigerian should also be able to live at least to your own standard tó bá fẹ́ live large wàá lọ fi apá kún mọ́ kú iṣẹ́ tó fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí ó ń ṣe wàhálà lénìí nílùú tí wọ́n ń pè ní Nàìjíríà a àṣeyọrí wàhálà yẹn nítorí pé Nigeria is not working as a country it has nothing to do with the leadership ẹ má ẹ̀kọ́ parọ́ fún yín pé it's a leadership problem. Bola Tinubu is one leader, but is not going to deliver to protect you and to give you the advantage of what a country is. Nigeria itself is not a country. We've talked about it and we will continue to highlight it. Mukiba Bawa Samson Adekunle, good morning. You say, Mr. Koiki, I missed your program for many days now. Well done, Eshegoni. I know some of you have been busy. Christmas is coming. for those of us that are celebrating it one ẹni tọdún bá bá uh, do not condemn any religion just let us focus on the real conversation the real conversation is that there is a danger now in the Yoruba land there is a danger for every single one of us Moki bubua. I won't have the time to be you know calling names out because of my time constraint my job is to remind many Nigerians that the future that you are expecting in a country as an advantage is not going to happen should we not say enough is enough. Nigeria is no longer a country that we can appreciate. Good morning to you, Ogumola, and once again, good morning to all our listeners and viewers from around the world. First and foremost, let me say once again, thank you so much to everyone that responded for the quick 48 hours support for Oloye Gbowo on Koiki Media platform. We'd like to appreciate every single one that not donated and those that actually did as well. So I will be just saying thank you so much once again to Mrs. Comfort Olugunja, Ebomi Yemi Fatuke. You actually resend another money. I know maybe it's for my personal self, but I say thank you so much as well. We appreciate everyone and we will continue to appreciate you. Uh, I see your video today is like 15 year girl past I saw I see your video it is today news fifteen year girl I don't get that message ẹ me rephrase it. òyìnbó yẹn ti fẹ́ ó ti fẹ́ ó ti fẹ́ yọ ó ti fẹ́ yọ eyín mi kí n bó ṣe bá lọ máa sọ mi so but anyway let's move forward because of our time constraint and I'm working with time because time na money ooo oh, time na money ta ló rántí orin yẹn no mago mago pẹkẹpẹkẹ no puku puku This platform is a platform that educates Nigerians on the reason why we, the Yorubas, and why in Ramalade, we are not interested in that contraction called Nigeria anymore. What are the advantages of having our own independent country is always the discussion. Kí advantage? Ọmọ Yorùbá niwa we are proud. And if you love this kind of outfit, these are designed by Omoluabi Apparel I will not send delay, sí me. I náà lọ send delay. wọ́n ní Mr. Koike, let us keep you going because we appreciate the work that you're doing as you continue to educate yourself and likewise many Nigerians. Many Nigerians will always say, I am a proud Nigerian. There's nothing called Nigeria to be proud of. There is nothing to be proud of of Nigeria because it does not have what it takes the prerequisite to be called a country. Nigeria is not a country, and we will continue to highlight that to say it as it is. You don't have to agree with us, but one thing I can say is that what will be the advantage if many countries pull out of Nigeria, like the Arewa nation? What kind of relationship can we have? As an Arewa nation, we can literally play football with the Arewa country. That means that the reason why you are struggling as ọmọ Yorùbá lẹ́ni láti join national team is because that population that was put together by the British in 1914 which is one of the most fraudulent things that should have been done that shouldn't have been done rather because putting us together in 1914 is why it is creating this bad unity among us but you will understand that by the time wey Nigeria break we will be able to play with the other smaller nation and we can compete in the African nation and the World Cup as against everyone trying to become a footballer in Nigeria as Omo Yoruba and you are not given opportunity. So what are advantage? Let's quickly ask Google this morning. Advantage of a country. Advantage. Advantage of a country. What are the advantage of a country? and if we say a country kí country is Nigeria truly representing you as a Yoruba man as a Yoruba woman as a Igbo man as an Igbo woman or as a Biafran or as a Arewa or even as Fulani or as Ishekiri or Edo as Nigeria literally represents you as a person as indigenous people we are indigenous people we are not a tribe we have our own culture tí bá wà nínú ilé mi nísìnyí tí bá sọ fún ìyàwó mi pé bá mi ṣe ìkọ́kọ rẹ ó mọ̀ pé kò kí n ṣe oúnjẹ haúsá mo ní kó ṣe fún mi tí bá ní bá mi ro ẹ̀fọ́ rírò kó wá bá mi ro iyán le bí bàbá wa pásítọ̀ Adébóyè ṣe sọ pé iyán làwọn máa jẹ ìjọ Sunday dè làwọn máa kú àwọn ò tí gbàdúrà kí bàbá yẹn kú we need him to still be alive because he's one man that is well respected around the world tó ikú kàn sí lára bàbá yẹn but tí bá ní kíyàwó mi bá mi ro pounded yam kò ní lọ ro túwó fún mi because túwó oúnjẹ àwọn málà ni we don't have any problem and we don't hate anybody what we are saying is that what are the advantage of a country oh Tinubu is trying to bring the policy to fix Nigeria Nigeria will never be fixed because we do not speak the same language and we are quite different people Nnamdi returned to the court this week again. The reason why the Biafrans are saying that we are no longer interested in the unity of this contraction called Nigeria is because Biafrans are not the same as the Yoruba people or those that they call themselves the Igbo. It is the British that decided for their own selfish gain and their own selfish interest to merge us together in what is called amalgamation. And it is time now to de-amalgamate Nigeria, regardless of whether we have lived together for the last 60 years as a fake independent. Nobody gave you independence. You are still being controlled from outside the country. So when many of you say, oh, we have our independent, we are self-independent, there is nothing called independent. Mukini Bobo Woolwich. Ghanaian Oloyede, thank you so much as you are joining us. What you can do is just to share the program, also like it, and invite your friends to come and listen to why in 2014, according to Mr. Samson Adekunle, Nigeria died because the 1914 amalgamation expired after 100 years. It's like when you do a prototype. We have been watching Elon Musk doing all kind of prototype. Some of those prototype have exploded, but they keep trying. We have tried hundred years of trying to see if we can live together in a fake country that was created by the Onyibo people called the British. This fake country has now created evil, you know, bigotry, hatred, disunity, and that means that it is time now that we wind it down by coming onto the round table and decide. And as Jonathan said, the former president of the Federal Republic of Nigeria, There is nothing called Nigeria. It is just a mere geographical expression as the late Chief Obafemi Awolowo actually said. Ẹ̀yin Yoruba, Yorùbá ẹ Tanso. nobody hates Bola Tinubu nobody hates Atiku nobody hates Peter Obi there would never be unity even if Peter Obi becomes the president of the Federal Republic of Nigeria likewise if Atiku be even if you bring Sowore you can never get it right So how do we first define a country? So if I say, what is a country? What is a country? So let's go with the basic. What is a country? A country is a nation with its own government occupying a particular territory. The question is, is Nigeria a country? Good morning, Mr. Adekunle Ramon. Moki kí gbogbo ẹ̀yin tẹ́ wà káàkiri gbogbo àgbáyé, mo Mùsùlùmí, moki Christian mo kí àwọn babaláwo mo kí oníṣẹ̀ṣe this is Koiki Media Dashmayor good morning and welcome once again my job is to educate you Mr. Nuruddin Akimoyede mo kí shout out to those of you on the TikTok and shout out to those of you on the Instagram you are not sharing the program maybe it is not something that it is of interest I understand the feelings of loving this country called Nigeria but my question this morning again is is Nigeria truly a country and if it's truly a country what is the advantage and what is Nigeria representing on you oh yes what bí wa sínú ẹ̀ but it is our territory we own that territory English people do not own the territory I do not own this territory I am just a foreigner that has been allowed to live in this country for 25 years because I abide by the rules and regulation of this country what they've done in 1914 that is a crime against humanity is bringing people that speak different languages doesn't have the same ideology doesn't love each other we were just managing ourselves and they now force it upon us called the 1914 amalgamation mo kíyà mi jp esther ewetuga ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa pín you are not loving it you are not sharing it maybe because i don't say that before but i will start telling you to do that now maybe that will encourage you and like i said we will not stop talking, but we will remove some of those things that probably is getting some of you angry on this platform. Because we need to be educated. I need to be educated. You need to be educated. I don't have a problem going to live in the north and I will be somebody that wants to respect their own Sharia. But I do want to be in a country where I would then have to be behaving like a Muslim when I don't want to be a Muslim. Nigeria can never be a country. The question again this morning is, how do we define the word country? How do we define it? Kí ló country? What is a country? I want you to put it in the comment section. We have been told lies that we had an independence in 1960, but nobody told us that before the 1960, there was a fake identity that was forced on us. Move it over, toward, move it kiyawa. Whenever you see this on me, is one of our mother that have been spending is hard-earned currency. And our birthday is coming very soon. We're looking forward to that. I'll be there to represent myself and my own family. Mokibu Yawa Elijah Adeyeye Ira and also an honorable. She produced this and I'll be telling you what it says. Omo, one people, one culture, one language. There is nothing called Nigeria. Nigeria literally was a country that was put together by the Onyibo people called the British Empire. Bishop Adesina, thank you so much. And Bishop Adesina will be joining us on Wednesday on the Star Radio UK to explain why we are now having naira scarcity. As we speak today, I don't care whatever you say, we are not interested in Nigeria because Nigeria is not that country. So this Wednesday, many of you will not be able to withdraw much money because there's so much happening. But on Wednesday at Niger Voices, make sure you join our financial advisor. Bishop Adeshina is a financial advisor for the Yoruba nation. You don't have to agree with it. In this country, I have been to different places where my bank will say you need a financial advisor. Financial advisor is Bishop Adeshina and he's going to be also talking about Ruba. You don't have to like it. And as I say, if Bishop Adesina even do 419 for us, we will make sure we use Interpol to go after him and we will take whatever needs to be taken. But you must start protecting your Naira because that Naira is falling and is falling very, very fast. Nigeria is never a country. Mukiba Babakede Husseini. Again, Ruba is just a payment of Bitcoin. You know, I'm sure you understand what I mean. But Bishop Adesina will explain why we need to start moving away from the naira because àwọn olówó Nàìjíríà gan save owó wọn sínú naira mọ́ they are pulling the naira and changing it to dollar because the naira continue to fall and is falling very fast. Don't think that Bola Tinubu will try to bring the naira back. Nigeria is not going to be a great country It will be an oxygen that we will remove so that the Biafra can go, the Yoruba can go, the Arewa can go, so that we will dissolve it. And it's not going to be the first time a country has been dissolved. Let's go to Soviet Union. In the 90s, there was a country that was founded on the 30th of December 1922 known as the Soviet Union, officially the Soviet of the Socialist Republic was a transcontinental country that spanned the much of Europe between 1922 and 1991. In 1991, Soviet Union was pulled out, was dissolved. Soviet Union was better and stronger than Nigeria as at the time, but people that were living there say we are not one and we want to actually exit. We are not fighting each other. We are just explaining things to ourselves that no election, like I said to you, I said we should not go and vote. Many of you thought that your PVC will let you to vote. PVC doesn't give you a country. It is just a systematic way to make sure that you continue to live in that enclave and then take away your identity. Ọmọ Yorùbá ni wá, a kì í ṣe ọmọ Yorùbá, a kì ọmọ Hausa. Mo fi tọ̀wọ̀tọ̀ mo kí bàbá wa Bàbá Lẹ́kìtì, the chairman of the Yoruba World Media in Yoruba land. I am Olayomi Koiki, ọmọ kọ́lẹ̀ Yorùbá. As you can see, my beautiful kitchen, like I always say, there's nothing special in it. Uh, even this bread You know, we got it like almost a week, but you can see how much I've ate out of it. Once again, Moki kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan under the leadership of Professor Banji Akintoye is the only leader Yorùbá ò the country o don't be fooled by those that are telling you that àti gba country àti declare Nigeria is still a country but it has to negotiate so that we can dissolve it. What countries were part of the Soviet Union? do you know that nígbà tí Soviet Union tó pín babalẹ́kìtì ẹ̀ bá ń farabalẹ̀ gbọ́ bíbá ibi ẹ̀ ìlú kan wà wọ́n ń pè ní Soviet Union ó ní agbára ó ní kìmí and somebody just said that a nation with its own government occupying a particular territory Nigeria ò kì í ṣe country it is just occupying our own territory Bishop Adesina sọ pé a country is just a land area a geographical location in Greek pronunciation contra tra c-o-n-t-r-a ǹjẹ́ nàìjíríà ìjẹ́ country ni in 1991 while some of us were still in secondary school àwọn àgbàlagbà kan ti mọ in mò ń sọ yìí irú àwa nísìn i was in secondary school Abẹ́òkúta grammar school in 1991 do you know that in the world somewhere far away from Africa countries were breaking away from Soviet Union How many countries break away from Soviet Union? But before we tell you that, let's first again ask, what is the definition of a country? And say Nigeria, say Iluni. Yes, you might say that you got independent from the British in 1960. You never got independent because you are all still under the colonial rule, directly or indirectly. Once again, my job is to educate you ìyá wa Esther Ewetuga JP wọ́n kí bàbá wa lẹ́kìtì wọ́n ní kí n máa kí yín ti ti ológun tó ológun Mr Perry good morning mo kí ẹ̀ ń tẹ́wà lórí mixlr Ògúnmọ́lá mo ní gbogbo gbàtí má ti wá sí ìlú Ìbàdàn àjọ máa lọ jẹ ìgúnfe ni a nation with its own government when people then ask what is an example of a country what does a country mean in UK what is considered a country what is known as a country àwọn èèyàn ló ń béèrè eléyìí lórí google so let's first see what people say what is an example of a country the answer and explanation one example of a country is united states it has its own government and land nigeria is not a country because what they did was wọ́n yọ ọgbẹ́ Nigeria wọ́n gbélé yorùbá kingdom wọ́n gbé nàìjíríà wọ́n gbé lé Igbo kingdom wọ́n gbé nàìjíríà wọ́n gbé lé Hausa kingdom Zor. wọ́n gbé nàìjíríà wọ́n gbé lé Hausa kingdom yeah what the British did was very very cunning they were looking for source they were looking for resources they were looking for whatever they can do to make sure that they survive we need to now survive and the only way we can survive is to pull out of Nigeria your election in 2027 will just be as the same election that has been happening in 1959 when the British rigged the election. Àwọn British ló rig election and the reason why some of you are thinking that the northern part of Nigeria is more than us is a lie. British rigged the first census. What for any bigger numbers? It is coming up to almost 10 a.m. in London. The weather is smiley. I can see a bit of sun, but irọ́ ló wà níbẹ̀ tó bá jáde òtútù àwọn ẹ. The reason why we look very fresh is because of the weather. Mo kí gbogbo ẹ̀ tẹ́ wà nílé. Mr. Sami Sami, good morning. Once again, how do we then look at advantage of the country? Many say that Nigeria will be fixed by this current administration, Bola Tinubu. We don't have any problem with Bola Tinubu. We love him. We don't even pray for his death. But let me say this, Bola Tinubu is just one Omo Yoruba that is representing Nigeria just as Obasanjo says he represented Nigeria but he never represented Yoruba people but when people died during the Sosoliso plane crash Obasanjo refused to meet them with the family maybe we should ask him that in the economic term a country has a comparative advantage when it can produce a low opportunity cost that of a trade partners while a country cannot have a comparative advantage in all goods and services it can have absolute advantage in producing goods nílẹ̀ yorùbá lẹ́ni àárín kankan produce odutola tires cocoa garri production all our land we are not fighting for yorùbá nation because àwọn fúlàní pa wá nínú igbó no we want to take a total full control of the economic power of yorùbá land bó ṣe ti wà tẹ́lẹ̀ during àwọn baba Awólọ́wọ̀ We want to make sure that we can pull away and then we can start producing so that many of you that are not doing anything, you can become productivity and you can start doing something. Don't let the American embassy tell you that Nigeria will work while they know that we are not one. Don't let the Western world to deceive you. All their care is their own ways of communicating and pulling what they can pull out of Nigeria. So what is the absolute advantage of a country advantage là ń sọ láàárọ̀ yìí mo kí ẹ̀ tẹ́tí darapọ̀ mọ́ wa testimony oguntọ́nà mo kí good morning mo kí ìyàwó lẹ́ẹ̀kan sí alhaja irat adesina bishop say but a nation is a group of people with the same ideology ọmọ yorùbá ni wá same ideology our ideology is different from the rest of the three hundred and forty-nine ethnic indigenous people We can live together. We can marry together, just like I live in this part of the world. If I come out of my corridor, I don't know who is living there. I don't know who's living there. But I know that within the next three blocks, let's write to me. There's three, two ethnic people like myself. I want your dúdú bíi me but láàrin wọn òyìnbó kan wà níbẹ̀ i don't know whether it is a real òyìnbó because òyìnbó yàtọ̀ sóyìnbó most of you just see àwọn òyìnbó yẹn and you automatically think that they are all british some of them are europeans they are not full english there's difference between the scottish and the english and there's also difference between the welsh and the english once again when we talk about a nation The reason why we are calling it, we want to have our own nation so that we can first take our identity back a lè jẹ́ kí the backbone of running that nation. Today, they are running Nigeria with English. That literally means that it is not a nation because nínú country tí wọ́n sọ yìí tó Nigeria it has multiple people speaking different languages. Nigeria has about three hundred and fifty different languages èdè tí wọ́n ń sọ ó yàtọ̀ síra wọn ta bá ti gba ìlú tiwa ta ní nation tiwa èdè wa la máa fi kọ́kọ́ communicate o ò lè lọ sí turkey nísìn kó lọ máa fi english communicate pẹ̀lú wọn nínú banking hall wọn wọn ní dẹ́ lò not that they don't understand english but in turkey èdè tó fi ń communicate òun ni èdè tiwọn tí wọ́n sọ pé turkey and they call it now turkiya because orúkọ wọn ti change o lè lọ sí France kó wá lọ fi English communicate pẹ̀lú wọn nínú post office èdè faransé ló máa fi communicate ìwọ béèrè lọ́wọ́ bàbá Bàkàì one of the media guru under the Yorùbá nation o lè lọ sí Germany kó wá lọ máa sọ pé nígbà tó bá fẹ́ ṣe driving test oníkọ́bẹ̀ fi English ṣe lọ́ọ́ béèrè lọ́wọ́ kòwé ko ko ko yèyé dára ko ko ko kòwé ìwọ lọ́ọ́ béèrè lọ́wọ́ wọn o lè lọ sí eh, Barcelona kó lọ bèrè lọ́wọ́ àkàlàmàgò bóyá nígbà tó bá lọ síbi iṣẹ́ láàárọ̀ a lọ máa bá wọn sọ english he doesn't speak english tó bá débi iṣẹ́ ó máa máa sọ èdè pine èdè spanish ló máa máa sọ ìyẹn ló ń pè ní nation ibi tó bá ti ń sọ èdè kan nínú ìlú yẹn ló ń pè ní nation ní nàìjíríà àwọn òyìnbó yọ èdè wa kúrò wọ́n ní kájọ máa sọ english and they deceive every one of us for the last sixty-three years and today we are now saying that we've had enough of that and we're going to unplug it. But before we can do that, we need to first educate ourselves. Well, yes, we can still have trade among us. UK left European Union in 2016. They still have good bilateral relationship, security relationship, different policy. They still work to make sure that they can defend. If anybody attack UK today, the European countries will make sure that they can support UK against any threat. We can have our own nation and we can then have a pact with even the northern Arewa nation if we think that our part and security will help us to stop the influx of terrorists coming from that region. The reason why America is having different paths, like Qatar today, Qatar is a very small country in the Middle East, but it has now become the global player. Any problem that is happening around the world today Qatar is literally being the one that negotiate. And when you look at the population of Qatar, when you look at the country called Qatar itself, the question you should be asking is why is Qatar becoming the world player today when it comes to negotiation and supporting so many things around the world? The population of Qatar is just 2.6 million. Àwọn ọmọ Yorùbá tó ń gbé níbẹ̀ wọ́n ò ní sọ English because the Qatarians do not understand English and they have their own mode of dressing. Today, a Yoruba man is going to the court and is wearing a suit when he should be wearing a proper native ọmọ Yoruba. but ó ṣì ń pretend bí ìgbà tó yẹ pé àwọn English ló kó wa lẹ́rú and that is why when you go to the court in the uh, in the in the Arab country they don't wear suit they wear their own tradition to go to the court where judgment will be served but today go to Lagos go to Ondo go to Ekiti go to Oyo, ẹ lọ sí gbogbo court wa láàárọ̀ with the fake 1999 constitution you are now seeing people wearing suit in the hot weather and they put on a wig like that. Let's now quickly go to Soviet Union. But before we go to Soviet Union, let's talk about what is the absolute advantage of a country. But if we now say that what is a nation, let's go and ask what is a nation? nation nation ki nation? And how do we define a nation so that we can be able to start understanding? Do not be deceived that what we are fighting for is not going to happen. I am 40 plus. It will happen in our lifetime we will unplug and we will pull down the last empire that was created by the British called the amalgamation and we will de-amalgamate Nigeria and we will still be friends with anyone that left Nigeria. Our politicians, well, they know what we are talking about. They are well sound. Name them. They understand it, but they are playing the game because they are part of a corrupt system supporting the Western to keep us below par the reason why you are below par today, when you look at all these, it becomes something that is like, wow, this is nothing. There is the first thing is we unplug ourselves from Nigeria. We can then start, even if it's just farming, and we can move like a thunderbolt, like you know Usain Bolt. How many of you remember Usain Bolt, the guy that normally runs? How many of you remember him? Speed of sound. I don't know whether he's still running. A nation is a large types of social organization where a collective identity mo kí baba akitoye mo kí gbòòwò all the yoruba platforms that are working but if anyone doesn't respect baba akitoye then that indicates that you have a friction with him baba akitoye remains the leader of the self-determination i am not talking about the leader of the yoruba groups in kotao but under the self-determination that we are working with Baba Kitori remains one. Many of you can use Nigerian flag. Many of you can shout and say, go and sit down. We are Nigerians. Well, what you are saying is that you love the way that Lugard created Nigeria on behalf of you, just like they created it on behalf of your forefathers. Because what they did was they forced it on our parents, on our grandparents, and our previous grandparents, and we are now saying that let us pull out, and you still want to love Nigeria, you will love forever. once again mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i so when we talk about nation the first thing is the identity collective identity ẹ gbọ́dọ̀ ní the same identity àwọn ò ní same identity pẹ̀lú gbogbo àwọn tájọ wà nínú nàìjíríà identity wa ó yàtọ̀ síra wọn eight minutes past ten a.m. identity tá à ń lò ó yàtọ̀ sí identity táwọn Igbo ń lò ó yàtọ̀ sí identity tàwùsá ó yàtọ̀ sí identity identity identity there is almost 300 different identity that is now working and then when you become a president you then say oye ẹ fún mi ní mẹ́ta níbẹ̀ yẹn ẹ bá ń gba méjì níbẹ̀ yẹn ta ló máa ṣe security all this your excitement about Tinubu it will expire in eight years maximum lẹ́yìn ọdún mẹ́jọ all those that Tinubu put there as Yoruba people all that we pull out and they will bring in a fresh new faces but tá a ti gba nation tiwa everybody will just remain Yoruba simple and there will be sensitive area that nobody not a Biafra not an Hausa not a Fulani would ever take that position this is how it is done here in UK even those of us that have given birth your children will never get to some certain jobs because it is just too sensitive. It has to be for the real indigenous people. So when even you marry another tribe or another ethnic group, you will not be given a position because it is just to protect our interest. We've got to protect the interest of our own nation in the future. But today, many of you want us to forget who we are and continue to work with Nigeria because you want to build road, you want to build house, you want to build a uh, hospital. You think Nigeria will do all that for us. No. Nigeria stole our identity. And when we say we want a Yoruba nation as a country, is because we want to pull out and take our own identity. So when I use the word nation, it is a large body of people united by one common descent, history, We have our own history. Mokiba Baba Ayodeji Oluwafemi Ayina. We have our own history. That history means that this Ori Olokun tẹ́ ń wò is more than a thousand years old than Nigeria. So, so, so you want me to forget about our history because you want us to save Nigeria. Oh, you want Nigeria to be the one controlling our culture and our history on our behalf. But he doesn't speak my language because when I go to bank, when I go to bank in, in Yoruba land, they are speaking in English. I don't want that anymore. I want them to speak in Yoruba just as they will do the same thing in any country or any nation that do not speak English. I want to have a government that will present our documents in Yoruba language just as the Chinese are doing the same thing as well. Good morning, Mr. Sheung. Mauritius is just 1.2 million. We can go on and on and on and tell you about countries that are smaller, but our concern is that ẹ̀yin ọmọ Yorùbá àsìkò tó láti sọ pé kò sí nǹkan kan tó gbọ́dọ̀ bà wá lẹ́rù. Ẹ̀rù tó ń bà yín pé ta bá kúrò nínú ilé inú là ń lọ ẹ má jẹ́ kí ẹ̀rù yẹn kó bà yín. We are going into ibi tí a ti máa lè control narrative of the advantage fún wa Nigeria will never give you the advantage. And again, like I said, somebody asks again, what is an example of a nation? A nation is a cultural identity without statehood. The nation does not govern a sovereign territory. This applies to the ethnic groups, but also religions and multi-ethnic language groups. Example include the Jews and the Armenians. So today, as we continue our quest for the right to self-determination, the argument people are saying is that why do you want to pull out of Nigeria when we can all come together and fix Nigeria because it is all about leadership? Well, again, you are telling me that we should work with another leader that doesn't speak my language. He will not understand. If I say to the North that we want to go to the moon, the North will say, no, no, no, no, no. We are not ready to go to the moon. Just an example. So the leadership problem that most of you talk about, ẹ eh, sọ pé is a leadership problem. We have leadership problem and that is the reason why things are not moving as fast as you want. I do not believe in that. I disagree with that. It is not leadership problem because those leadership problems, we still have cultural differences. We still have language barrier differences. That is why inside the Senate in Abuja today, they can never unite because nínú bẹ̀ ni Hausa wà, nínú bẹ̀ ni Igbo wà, nínú bẹ̀ ni fúlàní wà nínú bẹ̀ ni oríṣiríṣi ìlú wà nínú ẹ̀ and you are now telling them that they should work to come and fix certain things in Yoruba land they will not accept. this is more reason why a gbọ́dọ̀ pull out kúrò nínú Nàìjíríà tá bá ti pull out kúrò nínú Nàìjíríà a lè gbọ́ra wa yé and don't let anybody deceive you that ẹ ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ra yín yé nísìnyí báwo ṣe máa gbọ́ra yín yé because number one èdè tá a máa fi bára wa sọ̀rọ̀ òun ni èdè tá a fi ń communicate yìí english máa jẹ́ second language ni nínú ilẹ̀ yorùbá èdè yorùbá ní gbogbo ohun tó máa máa lò because that will be the instruction from the government so you will not be able to do your own oh yes in today's they can tell you that uh, Lagos is going to allow some Yoruba school to be speaking Yoruba to be doing uh, but it's just the basic but this is going to go across every part of Yoruba land ijota bá ti gba nation tiwa And this is the reason why we are saying having our own nation is the solution to the current crisis in Nigeria. Nigerians do not want to accept the truth because it is painful. Because most of you think that leaving Nigeria, you are going to lose a lot. You are not losing anything. Trust me. You are not going to lose anything. Rather, we are going to gain a lot. We will gain a lot when we exit Nigeria. We are not going to lose anything. So don't be scared. Ẹ má bẹ̀rù. Ẹ má fòyà. Ẹ má fòyà. Ẹ má bẹ̀rù. Nigeria, that is when things start working for us gradually. We will become a very powerful nation of our own. Africa will not move further if the Yorubas are still stuck in Nigeria. So now let's go into it again quickly. Let me first take us back to Soviet Union. A ti sọ fún yín pé ìlú kan wà ní 1922 ni wọ́n fọ́mẹ̀ ni it was founded wọ́n ń pè ní Soviet Union but nígbà tó di 1991 àwọn ẹ̀yà kan nínú wọn sọ pé àwọn ò ṣe pẹ̀lú ìlú yẹn mọ́ nítorí pé ó ní àwọn lára kò jẹ́ káwọn progress àwọn olúwo ló kúrò nínú Soviet Union ní 1991 Soviet Union had 22.4 million kilometers per square as at the time before it breaks it had a population a population that was much much bigger than Nigeria but it still eventually break away as at the time Soviet Union had nothing less than almost close to 209 million people if not even a little bit more, because even it went a little bit more, because as at 1979, the population of Soviet Union was 262.44 million. So Lenin Nisi, when we talk about Soviet Union, it is just a reminder, it is just a name, but that name has been pulled out. If Nigeria comes fall apart today, it will become history that in 19 in 1914, there was a country called Nigeria that dissolved in so so so years, depending on ọdún tí Nigeria back pín, and it's going to happen. You might say that we are joking. Go and sit down. Eh, Tinubu is there. No, no, no. It's not about Tinubu now. Okay, forget about all this. your sentimental about Tinubu. Tinubu is there representing Nigeria, representing APC. We pray for him. Tinubu will not be alive for another 80 years. I bet that to you add 80 years to Tinubu's age. He will be gone. I might be gone as well. We pray for long life for both of us. But Yoruba land will still be existing even after I have gone and Tinubu have gone. But what Tinubu is doing is his own selfish interest. Somebody say, give a peace a chance. What what what peace? You must be joking. I think I think you don't understand what you're talking. What peace? There will never be peace in Nigeria, okay? There's never been peace in the world. That is why there's so much killings around the world. If you do not want war, or if you do not want a career, a situation to erupt in Nigeria, for us to have the peace, you must then call out of Nigeria. Nigeria is not going to work. Once again, many people that have just been born last year, they don't understand what we're talking about. They've lived in abject poverty. Your politicians have literally raped you. So understanding this kind of truth. You think this is what you'll be listening to on political channels in Nigeria. You think AIT is going to be talking like this. You think Rufai Oseni will be talking like this. You think Ruben Abati, name them, TVC, channels, whatever your platform in Nigeria. You think Oriyomi Amza will be talking like this. No, they're not going to talk like this. I am the only one that can talk like this because that is the truth and nothing but the truth. There's nothing called Nigeria, and Nigeria will never be peaceful until we break up, just like Soviet Union was never peaceful until it dissolved. And if you don't know the Soviet Union, they call it also USSR. What countries were part of the Soviet Union? There was 15 countries that pull out of this country called Soviet Union or USSR. mo kí ẹ ọdún Chicago èèyàn ti kó ike media ó tó jọ mẹ́ta this country that pull out are called Armenia Azerbaijan Belarus Estonia do you know that those countries that I'm calling today have now become an independent country independent nation away from when they were part of the Soviet Union àwọn ọmọ wọn nísìnyí they are they are building their own nation àwa nísìn a fẹ́ build Nigeria but you are telling yourself a complete lie nobody Nobody can ever ever build Nigeria. If you like, build a mansion like E-Money. E-Money cannot go out on his own because of the insecurity, even in his own town. Not even talking about Lagos. But when he comes to London, it goes on his own without any kind of security. So most of you that are building empire in Nigeria, You are wasting your time because Nigeria is not going to give you the advantage of a nation. A nation is what speaks the same language. A kan So let's talk about more countries that came out. Georgia came out of Soviet Union. Kazakhstan, Kyrgyzstan, Latvia, Lithuania, Moldova, Russia, Tajikistan, Turkmenistan, Ukraine that is fighting now between Ukraine is fighting as we speak right now with Russia and also Uzbekistan, Uzbekistan, Uzbekistan, Uzbekistan. Now, let's talk about one of those countries that came out. one of the countries that came out of this union. The same way Nigeria will break whether you like it or not. Let's go and look at Latvia. Latvia. Latvian War of Independence. In 1918, the Latvian War of Independence, sometimes called the Latvia Freedom Battle, you fight for your freedom. Nobody, no Jesus Christ is coming, no Muhammad is coming, no Isheshe is coming. It is the people that fight just as the Mau Mau fought the British for 13 years because they wanted their freedom. King Charles refused to apologize when he traveled to Kenya some almost three weeks ago. He says, I can't take responsibility for what my generation did then. We can move on. And they are not ready to pay any slave trade money. If you're expecting that anytime from Britain or those that carried us as slaves from our continent, you must be joking. Okay, there was something called the, the, uh, the Latvian War of Independence. People have been fighting for the freedom. The reason why we are all in this problem is because of the European countries in 1914 that started taking lands, territories, borders, destroying them. And the UK was part of that as well, for 200 years, the British Empire destroyed many territories, destroyed the borders, change people's eh, you know uh, culture, change people's religion, give them this, give them that. Today, the British is not even tired of some of you coming into this country and the immigration rules will become tougher. You will not be able to apply for a British passport in this country from this month if you have not lived in UK for 10 years. You will not be able to come into this country as things are becoming tougher. But remember that they created most of the problems that we are discussing today. So tẹ́ bá ń rò pé àjókòó àmọ́ ń sọ we are talking because the only way that we can move forward is to pull out of Nigeria. We are literally just few more minutes before the end of the program, but I want to talk about Latvia. How many people would love to live in Latvia than live in that shit old country you call Nigeria? Would you prefer to live in Latvia? Wales and Latvia played a football not too long ago. So let's talk about Latvia. I would love to live in Latvia but the problem ni pé máa láti kọ́kọ́ lọ kọ́ èdè máa lọ kọ́ alphabet you see abc up to uh, z is not what we should have been using ó jẹ́ ká máa lo the uh, the Yoruba you know, uh, own alphabetic to be able to prepare us to the secondary school to the university to wherever we are but because English was forced on us so every time you go to secondary school or primary school wàá kọ́kọ́ lọ kọ́ a wàá lọ kọ́ a b c d e f g h i j k l m n o p q r s t w x y z that is a fake we should never have used that we should have been using the Yoruba one to prepare us for the world so if I have to go to Latvia I would then have to go and start afresh that is why I don't think I want to go there because malokọ èdè ni So when some of you wants to travel out of Nigeria, you better understand that tó o bá ti ń ṣe English speaking country ló ń lọ you would have to learn their language whether you like it or not if not onílé gbé so remember that even if you're going to Arab country so just to take note of that oh I missed the U and V eh? A B C D E F G H I J K L M N O P Q R S W X Y Z ṣé mo tún <laughs> just praise thank you so much Latvia is a population of 1.8 million now tó bá jẹ́ pé wọ́n kúrò lára Soviet Union that means that two million people precisely will be locked into a country called Russia or Soviet Union but now tó ti pull out they can run their own economy they can run their own immigration they can run their own police they can run whatever but in Nigeria today gbogbo intra, try láti wọnú military ẹ fẹ́ wọnú this ẹ fẹ́ wọnú that but because it is a country that was forced on us sometimes ẹ máa ń bribe ara yín wọnú ibẹ̀ ni the moment we have our own Yoruba nation we will have our own Yoruba police Yoruba security Yoruba MI5 Yoruba defence team Yoruba this Yoruba that the same thing ti Nigeria nílẹ̀ ni we will have the same thing and even well better and well equipped mo kí gbogbo alẹ́ nǹkan sí sometimes i just you know, see what people are writing but not every comment that we have to read out mo kí gbogbo alẹ́ nǹkan sí now because of the time constraint because i gotta be on the star radio it's a monday and this is how we start the week kí ló ń pè ní àwọn latvia do you know that they have their own official language called latvian so n tó bá mú mi kúrò ní uk tí mo ṣe ní mò ń lọ sí latvia mo ń lọ kọ́ èdè nìyẹn o there is no way i can live there if i can't understand their language mo àkọ́kọ́ lọ kọ́ èdè Mr. Peter Pan said the Yoruba football team will compete with the best team in the world and you're quite right do you know that just last week if not the week before I talked about it because ó ṣì Google history mi so tí bá fi Latvia sí is telling me that Latvia actually played with Wales some few some few weeks back and I'll tell you that the game ended with Wales winning Latvia àti Wales àti Latvia àwọn méjèèjì yìí they are just smaller than even Ondo or Osun State. ẹ mi dáadáa Wales play with Latvia ẹ wá ìmájì tó bá jẹ́ pé àwọn Latvia sì wà nínú blọọkì kan tó ń pè ní Russia tí wọ́n ti pull out that means pé àwọn tó lọ gbá bọ́ọ̀lù fún Latvia yẹn àwọn twelve team yẹn ó máa difficult láti rí twelve Latvians to play in the national team that is why today àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó gùdù gan kó tó lè wọ team nínú Nigerian soccer team ó máa ń pẹ́ not that they are not there we've seen you know, um, Rashidi Yekini we've seen Daniel Okocha Daniel Amokachi the bull we've seen JJ Okocha but when we now have different nations you will have twelve squad of real Yoruba indigenous people but today tó bá fẹ́ lọ jẹ̀ṣẹ́ nísìn you would have to think whether ìwọ ló máa lọ represent in Nigeria and that is why some of you ẹ̀ ń ṣe oògùn tó pọ̀ because you want to make sure that especially in football football gangan ni wọ́n ṣe oògùn jù kò ń ṣe pé wọ́n kò ń ṣe pé mo gbọ́ mo mọ̀ ni wọ́n sọ fún mi tí mo rí confam the best people will not be chosen whether they are best in Hausa that plays that football whether they are the best in the middle belt but the problem is to enter the national team in football in Nigeria ọmọ tó o bá mọ babaláwo àbí àfà tó lè bẹ sín gbẹ́rẹ́ sí ẹsẹ̀ wàá jẹ mo yóò yà there is no likely that you enter ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ àṣìṣá tó ń gbá football yẹn you can be good but you are not likely to get there those of you on Olayomi Koiki we gonna end that platform ẹ lọ join wa lórí other platform that we are streaming on we have multiple platform. you need to find me and then you can watch again from there thank you so much once again mo kí gbogbo wa pé ẹ tún káàbọ̀ sórí ètò i am the Koiki Media Olayomi the self-determination a sì ń sọ̀rọ̀ nípa Latvia so last two weeks Latvia played with Wales but Wales you know, win them two nil. now mélòó ni Latvia they are not up to two million why do you think they are playing football is because they are now a nation <laughs> so they have to be representing their own people àbí kí ni mo sọ wọ́n gbọ́dọ̀ represent lẹ́ni nísìn àwọn ò lè represent ara wa Mr. Farr mo kí yín Wales and Scotland are still also in the UK block. why can't we as a Yoruba as well even though pé the Welsh people the Scottish people they live in a block called United Kingdom but they have their own parliament just as we have it during the regional government Don't talk about regional government because Tinubu is not going to give anybody regional government. If you are waiting for Tinubu to even give you autonomy for local government, you will wait until Tinubu exit and we'll be talking about whatever he did or whatever he has done after that in the next eight years. Bá a ṣe ń sọ̀rọ̀ Buhari nísìn bẹ́ẹ̀ náà la ṣe máa Tinubu by the time he complete his tenure. Tinubu will, do, Tinubu will never want to break up Nigeria because he is also working for the APC that means that he is not the only one operating Nigeria. If Tinubu come out officially and say, this country is not working, then there will be a referendum. And that referendum with Mukiba Baba Abiodun Monday, and thanks so much for the love and the support. There will be a referendum This is the reason why the Biafrans are saying that give us a referendum and let us decide. And then I would decide whether to go to the southeast and buy my produce from there. And if they're going to use Apapa waterway, they will pay tax. Ǹjẹ́ mọ̀ pé bí UK ṣe kúrò nínú EU, there is still a lot of part, there is still a lot of relationship between UK working with Northern Ireland to be able to get their goods to European country. They're still having a lot of policy. So breaking away from Nigeria does not literally means that we would not have cordial relationship with the northern part of Nigeria, the middle belt, whoever is going away and having their own differences. Latvia has cordial relationship with so many of the people that they exit together from in the 1990 when Soviet Union break so stop getting worried stop getting scared pé tá break kúrò nínú nàìjíríà there will be friction some of you say we are better off in one block no we are better off to be smaller and able to defend and protect our real identity as against trying to put ourselves and say eh, Koiki ó bẹ́tà kí gbogbo wa ká wà the bigger we are the better Nigeria is just one big elephant that has no stomach to take the real Yoruba people to our dreamland because what is your identity wa kò sí nǹkan tẹ́ fẹ́ sọ as far as we are remaining Nigerians that means that every time I travel in any part of the world if I don't have another passport like the British passport the American passport I will still be carrying a Nigerian passport under a Yoruba name I do not want that anymore in the next future I want to carry a Yoruba passport that represents a Yoruba name inside it That is the difference. So the argument that eh, we are better off, the bigger we are, we can do so much. You cannot even do nothing between African countries. Nigeria has now become a puppet within African countries, and you can go and check. So why are we trying to fool ourselves? And this goes to most of our elite. Forget about all this affair Babalola. They've chopped, chopped, chopped out of Nigeria. Forget about Robert Clark. all they will do is channels television will bring them oya oh, yeah, talk baba what do you think about the 1999 constitution eh uh, the constitution is not working no it's not working because all oh, that's that's what they've been doing go to afenifere the same thing uh, we are looking for restructure nigeria they will do press conference after baba go to his house he has a big mansion in lagos he has a big mansion in ogun state i visited his house before pa aduade banjo may god continue to bless him Go and look at their children. Go and even look at Awolowo's children. They are enjoying in Nigeria today, even though that their father will be upset with the current state of Yoruba land. Go and look at Yemi Osibanjo hometown. Go and look at all those Yorubas, even the late Oba Alaafin, that I was privileged to see him one-on-one with Igboho. I know so many things he said to me. It is not for public consumption. Nobody was there and it is not three times it's not five times in his private residence while we were there wọ́n múná lọ ah, mo ní kábíyèsí wọ́n ti múná lọ ní eh, eh, eh, ọmọ mi ẹ̀ ọmọ àtọ̀ generator nìsín in the palace of Yorùbá land ṣé wọ́n lè múná lọ Buckingham Palace this is part of what we say but so many things he said to me and Oloye while we were there is not for public consumption but he says and I quote yorùbá gbọ́dọ̀ dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè that's all i can tell you it it it it told me that before he died i was there kò ní ṣe pé wọ́n sọ fún mi i met aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyé not once not twice and we we met in different places within Ibadan and Ọ̀yọ́ so don't tell us what we don't know now before we start winding down Latvia it is one of the three Baltic states along with Estonia to the north and Lithuania to the to the south. So when Yoruba break away from Nigeria, we will be saying Yoruba nation towards the southeast of Biafra land. And further down to the side of there is to the Arewa land, further down there, and we will protect and defend our borders away from the current state of what Nigeria is today. The question is, what has been the advantage of Nigeria? kí ni advantage nàìjíríà bẹ́ẹ̀ ni bàbá wa adékúnlé ramon èdè yorùbá èdè tó wà pani èdè tí wọ́n máa máa fi kọ́ṣẹ́ lọ́dọ̀ tiwa Nigerians must start waking up we are not here to fight each other it might take some time to pull it down oh yes i don't have a problem with that but that process must start now but for anybody to come and be saying hey, eh, we are in the Twitter space uh, Tinubu rig the election. Uh, we no go agree. This um, forget that uh, forget that forget that nonsense. So oh. if you are Biafrans, go and line up and follow the Biafra. If you are Yoruba, line up and follow Yoruba nation. If you are Arewa, line up. Omo, all these, you know, uh, uh, we go. You can, look, you can shout from now. Uh, Tinubu is a drug dealer. Forget her. Is the president. uh, <laughs> Tinubu, uh, education is not good forget am at the end of the day Buhari never had education the real koko tó wà nílẹ̀ nísìn fáwọn ọmọ Yorùbá ni pé ká bẹ̀rẹ̀ sí bá àwọn olóṣèlú wa sọ̀rọ̀ pé ẹ̀ ń gbọ́ pé wọ́n ní Yorùbá fẹ́ dá dúró ṣé a lè dá dúró and hear the truth from them ṣé Yorùbá lè dá dúró kí ló dé ta ṣe wá wà nínú abẹ́ Nàìjíríà ànígbà wọ́n sanwó oṣù fún wa this and that ọmọ Nàìjíríà does not have anything to offer anybody caricature politicians everybody come go chop your own Go and look at Laolu Akonde. I don't hate any one of these names that I'm mentioning. I am just telling you. Laolu Akonde has become a political analyst on Seun He is now wearing a different outfit. You will never even remember that he was one of Osibajo boys that write for him. He don't chop his own money. Go and look at Reno. Every day he's posting on the X space. Hey, hey, hey, yeah, yeah, yeah. Defending Tinubu, bamblasting uh, Obi, saying Obi is a liar. Arise TV is a liar. Omo, he has so much money because he worked under Jonathan. So all this friction that we are fighting each other on the social media as Nigerians, what we should be talking about now is how do we come on the round table and discuss whether everybody wants to live together? There is no way you can stop me. Neither there is no way you can stop the government in exile under the leadership of Mazi Simon Ekpa. There's no way you can stop any one of us. If the rest are not interested, we will continue to cry out, we will continue to talk, and we will continue to insist that we must discuss the unity of this country. Whether I, as a Yoruba man, I want to remain as a Nigerian or not, or as a Nigerian rather. So I would rather, like I said, even go and live in Latvia and start afresh than come and live in Nigeria because Nigeria does not respect the value that I want as a Yoruba man. I am not saying that we should break in a way that it will create amenities among us we can do it in a way that nobody lose out oh yes okay we have how many people living here when the uk was exiting eu the european countries told the uk that all their citizens living here must be respected oh and they agreed the, it was an immigration policy the immigration from the european countries came they talked to the immigration people here they say okay they have the numbers how many people tó jẹ́ ọmọ eu lives in UK, I'm talking about in 2016, they knew the numbers. They said, okay, the ones that are living here, this is going to be the rules. But the ones that are coming, this is going to be the rules. So whoever is living presently in Yoruba land today, whether they buy house, whether they don't marry, they have business, we will make sure that they are protected under the Yoruba government. But the one way is coming again, we will make sure that they go through rigorous immigration just like when you want to travel, you know how you na dey do am. Make we no go that area. Because if you wan go America now, you know the person wey you go call, the one wey you go do, the one wey you go add two to two, and sometimes they say, "Oh, Mr. John, why are you going to America? I just want to go and see Chinedu. Chinedu is there on holiday." They say, "No, no, no. Why not go to the north?" <laughs> I'm, I'm just joking now. I'm sure you know what I'm talking about. Let's look at the Latvia GDP. It's a small country, so don't expect too much from me. But let's look at their GDP. In 2021, we talk with numbers, we talk with statistics here on this platform. My name is Olami Koiki. If this is your first time, why not share it? Just say to somebody that there's a guy called Koiki Media. You know, we don't like him, but he talks something that says maybe we should break away from Nigeria. Do you think that that one makes sense? Let me say it again. No embassy representing any country is representing your interest make i tell this you very well make, make i tell you make una make i tell una this one make i speak the kind broken english wey me i understand all these ambassadors wey dey nigeria they are not for your own interest they are representing their country interest and whatever their country is sending to them to talk is what they will talk hey just say to nigerians that election is the best that's what they will say o That is why Katrina Lang, the former UK High Commissioner, and the one that come from America, you know these are the big ones. So these are the ones that will be coming on the media. Go and get your PVC. Don't listen to Simon Epa. Don't listen to Sunday Igboho. Don't listen to Babakitoye. Don't listen to Nnamdi Kanu. These people want to destroy Nigeria. Nobody is destroying Nigeria. They've left now with their kangaroo. They've gone to another place. Why you are still there fighting each other? Religious bigot. Hey, Igbo, wèrè ìgbìgì Hausa wèrè ìgbìgì we are fighting each other almost every day that should not be the situation we can literally say okay Hausa Fulani you want to bring cow to Yoruba land no problem how many cow una dey bring we will stay at the border we will make sure we tag those cow we will take them to ranch they will be paying tax for Yoruba government but today Buhari gave them opportunity to come in I don't know why Tinubu is not working quickly to protect Yoruba land and protect Igbo land, protect Middle Belt, protect the Hausa, protect the whoever needs to be protected. Because it was Buhari that said, all the terrorists around the world, make una they come Yoruba land, They get boku boku grass. Our grass are very good. We have water. They full our side, full our side, destroy everything. Why are they not destroying Dangote project in Lagos? is because we know the value of that project. But the same other Fulani terrorists are destroying our own farmland, destroying our own project. And this is why we are saying this is now becoming too much. Plus other things. That means that let us pull out. 39.85 billion US dollars was what Latvia took as GDP a population of 1.8 million. Look, if we have Yoruba land, don't tell me that it can happen. Uh, it is your government that is not spending. Yes, agreed. All our governments are the ones stealing the money. Let us have Yoruba nation, have a Yoruba constitution, have a Yoruba government in place, and let those politicians steal money. If you steal money in this country, I will personally take you to court, and you must come to the court. And if you also found guilty, you will be going to prison, just like Ike Kirimadu. God spare my life and your life, we will be bringing back the to the court in November, and whatever happened, everybody will know. This is how a country and people work. You will never get justice in Nigeria. I know some of you are crying for justice every day. I pray you get it, but I don't see it coming. Dele Giwa, no justice. Tolulopo Arotile, no justice. Uncle Bola no justice. Mobad, I just died, no justice. Um, uh, Ayanwola Bamiṣe no justice many many Boku Biafra they don't kill those ones plenty Buhari the saddest. Buhari that hates the Igbos that he told them that I hope you don't forget 1967 but today is no longer 1967 we are now in a new era the breed of the new generation that are communicating and they are determined they are buoyant they are ready they are ready they are ready and nothing can stop us Not even UK can stop us. Not America can stop us. Not United Nations can stop us. Whatever Simon Epa is doing today is just the beginning. And I hope the federal government is listening. Make sure you sit down with the Biafran so that we can easily start saying whether they should be with us or they should go. You cannot hold in on the canoe and think that the Biafra will not activate. They would activate, and whatever the activation is, no Yoruba should come out and say rubbish because it's Tinubu that is there. Tinubu is not Buhari. Tinubu should have diplomatic channel to start talking with Biafrans so that they can release Nnamdi Kano. We will be monitoring what is going to happen within the next few days, God willing. Don't joke with the Biafrans. Nobody can stop Simon Epa. Nobody can stop Koiki Media. Nobody can stop the Yoruba nation. We are not joking. We are serious about it. I will make sure I use my platform to educate Yoruba people. They will wake up and they will ask questions. I am not telling anybody to carry weapon, but this my mouth, I will use it to pull the oxygen out of Nigeria. My name is Alami Koiki. Have a very good morning. Join me on the Star Radio UK. Bye for now.